èjì nínú òun náà ni àwọn àwọn tó ṣe rí pé wọ́n ti ṣe ọ̀rá ìyà àwọn ilé ni wọ́n ní àwọn tí ọlọ́run fún wa ṣùgbọ́n kí a máa fi àtúrísìkì ṣe tí ní o àrísìkì ṣe àwọn náà ní ọ̀fẹ́ mẹ́nu tàbí ẹ̀kún wa lásọlẹ̀ lọ́pẹ̀ ìdákí àtúsọ sí ẹ̀kọ́ fún wa nípa ìnáà rí ní pé àwọn àrùn tí kì bá ti ọ̀nà àríyà lọ́lọ́mọdá láìkí ẹ̀ ọlọ́pẹ̀ ká máa sí káàdó gbìyànjú fáádọ́mínà láti máa ṣe kí ni o láti máa ṣe wọ́n láti máa bí àwọn ọmọ yẹn أبو يقيس وما يزال العبد لقد شفت لك هو فيه مساجد كشفت لك عمي يميع منيسة لتعتبر يوم رفض النوع هناك فضلها والحكمة من مشروعياتها فلا تسي أمامك الله أن يتكامل إلى مطيعه وأن يتكامل يقول الصالح نصيب àwọn ilé yìí fi ọ̀rọ̀ ẹ̀yàn o ṣùgbọ́n mo fẹ́ kẹ̀mọ̀ sí wọn ọlọ́run tó wà fún àwọn ọ̀rọ̀ títí sí ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀yìn àwọn afọ́ àti oníwọ̀ pé àtàkọ́wò bí sọ́lá inú àwọn ọ̀fẹ́ sí ìtọ́nà ẹ̀yàn àwọn anáfíà sí ìtọ́nà ẹ̀yẹ kan lẹ́yìn tí ìrọ̀ta mi lórí ọ̀nà ọlọ́run ìjẹ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan lọ́lá àdìkẹ́ yóò bí tó bí àsìkò ẹ̀ láti lọ wá mímọ̀ nípa tọ́lọ̀ fi rán lọ bí sí ẹran tó mú lówó lójú nínú kí lè máa ń lo àsìkò ẹ̀ fún ìná lè fi adórí máa náà ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam nàbí iná lọ́ha ta'ala ẹgbẹ́ ní ọlọ́mọba ní ọba tó ga ní ọlọ́mọba sọ ìlọ́mọba sọ ìlọ́nà ọlọ́mọba sọ ìlọ́nà ẹnikẹ́ni tó bá gbogbo di ọ̀rẹ́ ìní ọlọ́run lọ́ba lọ sí sẹ́gbọ́n bí di ọ̀rẹ́ ọlọ́run lẹ́yìn bọ́dí wá ló ń gbogbo di ọ́ ẹ́ ọmọ ìlú wọn lọ́dọ̀ gbogbo ara nípa ọ̀kan náà ẹ̀rọ da ọ̀kẹ́ ẹ̀rọ ti da ọ̀rẹ́ ìlú gbogbo lọ́wọ́ ilẹ̀ fún ilé orí yàtọ̀ ní wọn fún sówọ́ àgbà tí bẹ́ẹ̀ni bí àwọn ará àti bàbá ilẹ̀ ìyàwó ìyàwó ọlọ́run lọ́wọ́ ibi ọlọ́run ti lọ bẹ̀rẹ̀ ìyàwó táwọn ará àti bàbá dá lóbi ẹ̀ náà dá nínú dáadáa tó lọ́wọ́ ọmọ bí ń bá wọn lò òun náà àwọn ti wájú dáadáa. ọ̀rọ̀ àti ìgbòho ní ọ̀rọ̀ tí kò bí lójú ṣúkà tó náà lè ẹgbẹ́ ilé ìrọ̀lẹ́ ẹgbẹ́ ilé ìrọ̀lẹ́ Malaysia àwọn ilé ilẹ̀ tí a kéré ti bá ti ní àbájú tẹ́ kéré ti sọ Malaysia náà ti ìfẹ́ ìrọ̀lẹ́ lọ́dọ̀ tàbí àjọ tó ra wá sí náà. Bẹ́ẹ̀ bá ti di àwọn inú òlu ẹgbà gbé. Ìmọ̀lẹ́ ọlọ́run bá ti ká ní ọlọ́run ní àwọn olóyè orí ọmọ bá ti kálẹ̀ nígbà ìgbàlẹ̀ ẹ̀kọ́ mọ́lẹ̀. Ẹ bọ́lá ti máa tó ń fi ọ̀rẹ́ tó yà wọlé ìdíbẹ́ ìbọn ni wọ́n lọ. Olùjẹ́ náà yára yára.

ọlọ́lẹ́rí àwọn ọ̀rẹ́ ìní ọmọ làkọ́jọ́nà àrẹ́yìn ìtòyàwó ní sí fún wọn wọ́láwọ́ ya zanon wọ́n sì ní rí bànújẹ́ ọlọ́run wá sọ ìròyìn tí ń bẹ lára wọn tó fà á sí wọn fi ẹ̀ta ètò láti gbọ́ rẹ̀ ọlọ́ ọlọ́run ya lẹ́bí ní àhámọ́nú wọ̀kẹ́rẹ́ ló yẹ sàkó ọlọ́run láwọn tí mo pè lọ́rẹ́ ní ìlú ọdúnṣọ́ níbi náà lé ìmọ̀ ìrọ̀sáfọ́ látara ìgbàgbọ́ ìgbàgbọ́ tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ inú ọkàn ìgbàgbọ́ inú ọkàn àbí ọkàn wa tábú àyè ní ṣe pẹ̀lú iṣẹ́ kàǹtẹ̀ níta bí ìta ó ti ṣe déédé ìdínú inú náà ó ti déédé ìta mọ́jẹ̀ tó àbí ilé ọ̀rẹ́ ọlọ́run ọ̀nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba wa ń sọ fún fẹ́rẹ̀ bọ́ọ̀lì tó bá ti ní àti gbogbo sí ẹni tí ó jọ rẹ̀ dé ní ọlọ́run ọlọ́run ọba ní kọ̀kọ́rí àtàkùn gbogbo ní ọlọ́run ti yọ̀ǹda ogun fóró ẹni rẹ̀ ó ti kéde ogun fóró ẹni rẹ̀ gbogbo ọlọ́wọ́ bá ẹni rẹ̀ jàmù kí ẹ̀rọ wá ń jagun láyé pẹ̀lú àwọn ìtàn méjì bá mú ìní wọn kó dúkò ní ìtàn ọlọ́run jagun kó mú ìní ọlọ́ ọ̀dà jẹ́nì ọlọ́run ní orí ilẹ̀ ọlọ́run ló dùn níbi ọba tí ò ní ìgbó lórí fẹ́ kan nínú àwọn òwúrọ̀ ìta àwọn ọjà ṣe فيقول له قل فيقول ọ̀rọ̀ tó lè ní ìmúpa lórúkọ ọmọ dábà àyíkópa lórúkọ ọmọ ilé kan ní kó tó ṣe tó fẹ́ sí ó ní kí n tẹ́lọ́ bí ìlú ọlọ́run náà ní tó tí mo bá ti fẹ́ ní nǹkan kan ọmọ ṣẹlẹ̀ fún fàyà kan nǹkan ló ti lọ ṣẹlẹ̀ náà bí ẹ̀rọ wa ló fẹ́ kó mo dọ́lọ́m ọ̀rọ̀ tó lè tìyàn máa ní ọgbó fẹ́ sí yí ẹ̀ tí wọ́n ti fi lẹ́kùn lẹ̀ tọ́ ní ìjáde náà ìlú kan wá wá ní ìgbó ọwọ́ ẹ̀sẹ̀ ìdíkan gbé ibi sálẹ̀ yìí ẹ̀lẹ́ ọba tó dára bẹ́ẹ̀ bọ́ọ̀dì tó gbé ẹ̀dá tọ́lọ̀ ọbẹ̀rù wọ́n fi ẹ̀ ọba ti gbọ́ lọ́mọdọ́ lọ́mọ àwọn ọmọ tí wò ní dára ìyẹ̀rí ọ̀sán bá ní kọ̀ndíṣà ní ẹbí jọ rẹ̀ ọlọ́ àlèmọ́rin wọn sáwọ́ ìbẹ̀rù ọlọ́run àti ìgbàgbọ́ ọlọ́rin sọ́rọ̀ wọn wáyé lọ́sọ́lá ọlọ́run sọ̀rọ̀ fẹ́ẹ́ kọ́ ìjọba gbogbo ti ọ̀rẹ́ ẹ̀rùn wọn lẹ́dọ̀ọ̀rẹ́ ọlọ́run kébìrádọ̀ọ̀rẹ́ ọlọ́run gbogbo ajọ́ọ̀rẹ́ ọlọ́run wọ́n lè lọ máa pọ̀ ní ìkan ìgbà ìbálẹ̀ ó wà bẹ́ẹ̀ bí àwọn ọ̀ta ọlọ́run bá ti pọ̀ irú lágbàá ilẹ̀ ìgbéga ìyọ́ra náà láyé ọ̀tá ọlọ́run ti pọ̀ lórí yóò ṣe fẹ́ lọ ọlọ́mọ tọwọ́ lọ́kàn ní wọ́n tọwọ́ tọwọ́ ìyá ti yá ti bàbá ti bàbá ìyàwó tọkọtọkọ jọba ọlọ́run ti wá lórí ọ̀rọ̀ ìrírí rẹ̀ wá náà láti ọlá ní ìyọ̀ká ọlọ́run ìyá rẹ̀ ẹ̀ẹ́dẹ̀kọ̀ ni wọ́n ayé àwọn náà láti ẹ̀kan ẹ̀ẹ́dẹ̀kọ̀ kan mẹ́ta orí ni orí ẹ̀sẹ̀ ni orí àwọn ẹ̀dá ni ọ̀nà àìkóbi lórí àwọn ẹranko àwọn yóò máa ń ké pè fún wa bẹ́ẹ̀ lọ́kẹ́ ní ọ̀rọ̀ mẹ́wàá fún ọ̀sán lọ́wọ́ ìbáwọ̀ ìjọba ìjà ìjàkújà kan tí ìyá rẹ̀ bá gbélẹ̀ yóò kára lé yóò kára oko kódà yóò kẹ̀kẹ́ ẹ̀jẹ̀ ní ojú òkú àwọn tí ẹ̀ka ń dá láàrin wa ní tí ìwà ti fún àtúntò dá mọ́fà àwọn tí ọ̀dà tó máa ń pọ̀ jọ sí ọ̀dà lọ sí ẹgbẹ́ ìyá bá gbé lọ sí ọ̀dà náà àwọn wọ́n gba pẹ̀sípẹ̀sí ìyàláyé wọ́n lè lò ní ìlànà kìíyà Ọlọ́run wọ̀tọ́kùn bí lọ́dá láàrín ìbára lẹ́dínà lọ́la mú ní kò pàá sọ́rọ̀. Ọlọ́run ẹgbẹ̀rún wàhálà fẹ́ ìgbẹ̀rún wàhálà kan pé pé àwọn alábòsí bá dá wàhálà yẹn lẹ̀ sí àríwá bí láyé àwọn ìdálábòsí gan-an máa ìyẹn láyé ṣùgbọ́n lọ́rùn ọlọ́run ó yọ àwọn ẹ̀rẹ́ kúrò ní òyà àwọn òṣèlú lè jẹ́ láyé lọ́kùn jẹ́ kan wọn àwọn alákòóbá kan wọ́n kó lọ́rùn lẹ́yìn ẹgbẹ́ ló yá sí ìlú bí ìlú àwọn tó dá abẹ́ bá ti pọ̀ jù ọlọ́pàá ń wo àwọn tó dá ìwọ̀n sáré kéde dá sí wọ́n dá àtìkàtíkà ló wá nígbàgbọ́ ọdún lórí fún mi bá ń sáré tá kó bí ẹni jẹ̀má tẹ̀rọ̀ fún gbọ́dọ̀ bí ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀dá tí ó ní ilẹ̀ ìfẹ́ náà lọ́pàá sáàkúrò láti ráì tó bá fún ìtàn lẹ́lẹ̀ ẹ̀rọ fún ìtẹ̀lé ẹ̀ tí yóò ráyà lórí omi gbórí ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀mọ́ mú kódà kò ní lórí ẹ̀rọ sọ ọmọ bá yọ sọ̀rọ̀ láti àkété sí lẹ́yìn abẹ́ ẹ̀rọ láti fi gbogbo ohun fáyà nígbà wà wà lọ́wọ́ àbọ̀lá ní pé ilé ìjẹ ètò ọ̀gẹ̀dẹ̀ ìfẹ́fẹ́ ẹja ìfẹ́fẹ́ ẹja ló bá kọ̀ǹtì ìlú òkìsí tó tó ìkó ìlú lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́kọ́ rẹ̀ sílẹ̀ kálukú náà ló kọ́ ṣe ní tó yẹ́nà ní wàhálà tí àbá ń bá lé nínú ìlú kálukú náà ní omi ìfẹ́ ọ̀fẹ́ nínú ẹ̀ mọ́ bá bá tọrọ wa dọ̀rẹ́ ọlọ́run sọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àlẹ́lẹ́ ọlọ́run bá sọ fún kẹni tó bá gbogbo ti ọ̀rẹ́ ìmọ̀ ọlọ́run òun lọ́wọ́ bá lórí rẹ̀ ìdánú ẹ̀ wọ́n bá sàkọ́ ọ̀rọ̀ ìdáyà àbùdí ìṣẹ́ ilé àbùdí ilé ìgbẹ́ máa ń kẹta ọ̀tún alẹ́gbẹ̀rẹ́ ọba bá ń sọ̀rọ̀ wípé kò sí sí ẹ̀dá kan tí lè súnmọ́ ìní ọlọ́run ọba tó dá ayé ó dàbí tí mo ti lọ́rùn ènìyàn fún ẹ̀yẹ tí ìtọ́wọ́ bá ti lọ́rùn rẹ̀ lánàá fi ń súnmọ́ lọ́rùn jù àwọn àtàyè àwọn bá mọ̀ sálá àárín wa lórí tí wọ́n láwọn ọlẹ́rìn àjọ tí ó bí ni wọ́n owó ló gbó lè ṣe nínú léṣe lọ́wọ́ tó bá yípa láti ẹ̀gbà wípé kéré lè ń kọ́ wọn sọ nínú ẹ̀sìn àti ẹ́ kí ìdájọ́ rẹ̀ ọmọ ẹgbẹ́ òpin tí ọmọ ẹgbẹ́ náà ní pé ẹ afẹ́ lásán lè pè é ṣe ọ̀rọ̀ náà ní ọ̀nà ọ̀dáwà tó ti bá gbọ́ ẹ̀mọ́ tó kan rí àbí ìkan rí tó lọ sáyẹ́ tó sì kan rí yóò wà nínú ọlọ́run tó ṣe lọ́rùn ẹ̀kún ìrẹ́lọ́wọ́ ká àbí ìrọ̀ ẹni ìgbọ́n ẹ̀ta ló ń kárí náà òun ń tá lè pé tó bá ti ẹ̀lẹ́sẹ̀ lẹ̀ ọ̀gá tó lè lẹ́lẹ̀ tó bá ti ẹ̀lẹ́sẹ̀ lẹ̀ òun pé tá lè pé kẹ́lẹ́ pé afẹ́ ní ìsọ́nà yàn àwọn ọ̀dàbẹ̀ tó bá ti bá afẹ́ ní ìsọ́nà yàn ní ẹ̀ka bá ní ó ti gba gbogbo ọdún gbogbo lórí ìṣẹ̀lá lọ sẹ́wọ̀n pé tó lè ṣe sí ìsọ́nà yàn yẹn yóò fi àfẹ́ sí ìtúgbọ́nà yàn ní ọ̀dọ́ ní ọjọ́ àgbẹ̀lá ìmọ̀ àfáàgbé ní ọjọ́ kàmẹ́lì yóò bá ní oríkà tó ń lọ wọ̀ láyé rẹ̀ lẹ́nu ṣé ẹ̀rọ bá bí wọn mẹ́ta jẹ òun olóko níbi láwọn náà fún lọ́mọ náà fi tọ́lọ̀ sọ́rọ̀ wọn lọ́kùnrin rẹ̀. lórí ìgbésẹ̀ tó wáyé ilé lálẹ́ ọ̀dọ́ ní oṣù mẹ́rin àbúrò oṣù mẹ́fà àbọ̀lọ́kà nínú gbóni ẹ̀rọ lára ẹ̀ náà wá ní ìgbọ́kùkátà ìyàwó ìgbọ́kùkátà ọmọ àti ìṣẹ́dé ní ìṣẹ̀kúnlọ́wọ́ bá ọmọ rẹ̀ bí àtàwọn ojúmọ̀ gbọ́nà wá tọ́lù fà gbáyé láti gbogbo àwọn ọ̀rọ̀ ènìyàn ló wà lọ́rùn wa tára ní ṣe àwọn ìyọmọ ọ̀rọ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ ilé ẹ̀dá jẹ bí kan láì ẹ̀rí parí àgbọ̀rẹ́ ìdílé ẹ̀dí jẹ́ àyíká ẹ̀rí jẹ báyìí náà mọ́jú jẹ́bà ní jẹ́ fún ẹ òní problem náà kan náà wáyé ayé tí wọ́n ṣe ìtọ́ ọ̀rọ̀ náà tó ọmọ jẹ́ ọlọ́mọ òkun ó ní àwọn jíjí ọ̀rọ̀ wọn tó bí ìdí ọdún pọ̀ gbé àwọn tó bí ìdí ìdí wọn àbí fún wọn wọ́n lẹ́ tó rí fún wọn tó máa tó bẹ́ẹ̀ tó ní wọ́n máa ti di yẹ́n wọ́n tó gbájá pé ìwádìí ní pamọ́ ìfojú wọn láàrin ìtumọ́tẹ̀ sí lẹ́sẹ̀ kápá ìlẹ̀gbọ́n ìtìsmán ayọ̀lọ́bí àwọn ìyàwó olùwàfẹ́ ìwájá tí wọ́n yàwó lẹ́bí ó tó ní ẹ̀sẹ̀ fọ́mọ èdè ìyẹn kó dàbí ọ̀wá já mẹ́kan tí ẹ̀ mọ fi ẹ̀tọ́ àwọn tí ń gbọ́ ìsáàtà lé lórí ẹ̀ mọ bí láàrin ẹ̀ mọ bí láàrin ẹ̀rí wá ní ìyàwó ẹ̀tọ́ ti àwọn ọmọ ẹ̀tọ́ ti àwọn mọ̀lẹ́bí gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ ó ti dúró ẹ̀rù méjì lára lórí tó ti lọ́rọ̀ ẹ̀yà lẹ́lúwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́wọ́ bá sọ fún mi pé wọ́n bá sọ lọ́wọ́ ìlẹ́yà abúlé bìṣẹ́ ìyẹn àhábúrú يعني أحب إلى ذلك ما تعرفه عنه وشكاكم إلى في شمال يوم كل أبيك مرسلون يوم أو تدعو مرسلون يوم يرامن بك أو لكم أو لا يجيبنا kìí ti dáìgbà ti ṣe rí nígbà ti pèrè ọ̀nà èèyàn nínú oru nínú àwẹ̀ nínú gbàgbà nínú sọ́lábọ̀ nínú ájì nínú ìṣe dáadáa táwọn ọmọ ọlọ́mọ bá ṣe ìṣe dáadáa sí wọn lọ́nà èèyàn ní wa lórí bẹ̀rẹ̀ látòrí ìyá bẹ̀rẹ̀ látòrí bàbá bẹ̀rẹ̀ látòrí àwọn ẹlú bẹ̀rẹ̀ látòrí àwọn wọ́n tó bá ti tọ́lọ́ wọ́n ló wọ́n lọ́dún púpọ̀ ẹ̀lẹ́nu máa ń gbé ọkú orí ẹni láwọn ti fi ẹ̀bà ayé wọ́n láti mọ́ra àwọn wọn pé mílíọ̀nù àwọn ẹgbẹ́ ọ̀gbẹ́ wọn fún ìlú mílíọ̀nù olóògbà nàìjíríà yìí ni wọ́n láti máa bẹ̀rẹ̀ ní èkó ọba ló lórí ìlú náà pé àwọn ìjọ àwọn lójú òru láti àgbẹ̀ ẹ̀kọ́ láti omi àti ìdẹ́gbẹ̀ ṣùgbọ́n ní ìgbà tí ẹ̀ tó yé látara àwọn ìjàmbá ọ̀rọ̀ àjàmí ọ̀rọ̀ àjọ́ yé ẹ̀kẹ́ bí ọ̀rọ̀

ìrè pé àti ọ̀nà ìyàwó wá sí àwọn náfíà tó fún yàtọ̀ fún gbòòrò náfíà sí ìṣẹ́lẹ̀ ọ̀nà ìyàwó ó sì ní fún ó kí àlẹ́rìí tí ó ṣe ìyẹn ọlọ́wọ́ bá ní áṣà ọ̀fẹ́ ìgbà bí ó ti sí lọ ìyẹn ti ṣe ìyẹn ọlọ́wọ́ fi ní fẹ́ yàmá <laughs> ṣé ẹ̀kọ́ wọ́ọ̀dì lẹ́nu pé ọlọ́wọ́ ní ìfẹ́ ìyẹn ìyẹn lè máa lóòótọ́ ìyẹn ọlọ́wọ́ fọlọ́mọ mọ̀tọ́lọ̀ máa ní nífẹ̀ẹ́ ẹ̀dá ìlú ẹ̀tọ́ orí ayé ayé mi ẹ̀ ọwọ́ tó ń bẹ́ẹ̀ ní wọn lò wípé sáyé fọ́lọ́ nífẹ̀ẹ́ ìlànà yìí lọ́wọ́ bá bíi bóyá ní ìlú wípé ẹgbẹ́ ìrẹ́ ní kò ní ọwọ́ tó gbèsè orí ọlọ́run nífẹ̀ẹ́ lọ́wọ́lọ́wọ́ tọ́ka tọ́wọ́ freedom house ní ìlú èkó yìí ìdí mílíọ̀nù sọ freedom fúláì ìdí mílíọ̀nù táyọ̀ sọ wípé ọlọ́run nífẹ̀ẹ́

àlejò ní ọjọ́ ẹgbẹ́ ìgbóyè òjúmọ̀ sí pé ọwọ́ ní ìfẹ́ yẹn apẹẹrẹ ẹ̀kọ́ fáàlùkùnrin ní gbájú rẹ̀ lè rẹ̀ ọ̀pọ̀ jẹ́ àpáàkùn jẹ́ ìwọ̀n ẹgbẹ́ ọmọ ara yìí láwọn àgbọ̀ ní ìwà fún wa ọlọ́wọ́ ní ìwà fún wa jẹ́ máa lábúgbó padà àfẹ́kì wa bí láwọn àwọn ọmọ àfọwọ́ ìfọ̀sí láàrin Bẹ̀rẹ̀ àwọn àwọn àwọn ẹgbẹ́ ìgbàlá tó sọ ọlọ́rin kú ní ayé ní ẹ̀rọ wọn wọ́n tó ní ẹ̀kọ́ lórí ìfẹ́ yẹn àtẹ̀jẹ̀ kò sí tọ́lọ́ sí ìfún ẹ láyé tí wà ní afẹ́jọ́rù tó fún ẹ lórí ayé yẹn ní máa jẹ́ sáyìn pẹ̀lú ti aláyé kan ní ọ̀sà bàbá bọ̀ àlẹ́ yìí wà àtẹ́yìn náà bó ti ẹ̀kọ́ lórí máa ń gbà بل فتنظر لحسن من القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين قال إنما أوتيت ولا علم عندي الجمهور ألم في رقم أو في جهة حديث àwọn èèyàn tí ó lò kọ́kọ́rọ́ pé كل ní kó dúkìá rẹ̀ sí àpọ̀lọ́bẹ̀ àtúndójú náà àpọ̀pàdọ́bẹ̀ẹ́rẹ́ náà àtúndójú náà ọ̀rọ̀ kọ́kọ́rọ́ náà fi sí lásán àbí lọ́ fi ẹ̀ ọlọ́run ní ìyẹn bí ẹ̀rù àkùnrin ẹ̀sán ní ogun àwọn ìdílé alágbára sánsan ní nígbà wọn ọlọ́pàá àti àtìkọ́ sílẹ̀ jẹ́ mú nígbà tí ó fi ìròyìn àgbàlú yìí ló ń bọ̀ bí ra ògbóǹtarìgì náà bèbè rí lọ́kàn lórí yóò rí jẹ́ oṣù nílé oṣù ọlọ́mọ pamọ́ tó ló máa tó wá ló jẹ́ sí. méjì rẹ̀ àwọn bèbè rí wọn lọ tó bí ọlọ́ọ̀ni ọlọ́mọ àjọsọ́gbà láti wá bí sọ́gbà náà lè tó tọ́pọ̀ pẹ̀lú tó ní tí ọ̀gá àmẹ́rì yóò náà Ọ̀gá ayá mú, àrẹwà balẹ̀, wọ́n balẹ̀ ọdún àti ètò ilé ẹgbẹ́ rẹ̀ lókún àwọn ọmọ ní orí ìdarí. Ọ̀gọ́rọ̀ yìí ẹ̀rẹ̀ bí àwọn ẹ̀ẹ́súlẹ̀ jùlọ kéèdè. Yóò kọ̀ sáàjì lẹ́lẹ́ tó gbogbo náà, bàbá náà kọ̀ dáa ẹ̀ láwọn gbogbo ọ̀sán náà rí àtọ̀gbùgbẹ̀ ẹ̀gbàmù gbogbo gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní ẹgbẹ́ ọmọ ọmọ náà ẹ̀wọ́n wọ́n lè fẹ́ gbogbo kátà á mú lè tẹ́lẹ̀ sí wàbí ìgbà ọmọ ìgbà ìjọ náà lọ́wọ́ gbogbo ìgbà ìjọ náà lọ́wọ́ gbogbo ẹ̀yìn tó gbé pátá òbí ẹ̀kọ́ ṣíṣẹlẹ̀ láwùjọ wọn ní ìfọ́síkà ní ẹ̀nà kì í ṣe ẹ̀mí àfọwọ́rọ́sẹ̀ mọ́nà tó wáwọ̀ pé bí ìrìn ìjọba ti ní pátá òbí kan náà ilé kan náà gbogbo wọn lọ fẹ́ tọ́ta tó yíwà nínú ọmọ òbíra lórí yẹn lórí yẹn lọ́dún tó yí ma ẹ̀rí yé yẹn ó ṣàṣeyọrẹ́ ó bì wàhálà tí ò tún wà ní ọdún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan-an tó wáyé kírètì yìí. òun fún lórí ẹgbẹ́ ah, ọlọ́dẹ̀ lórí ọkùnrin èyí láti ẹkùn jẹ́ mùsùlùmí mọ́lọ́m kí ló ń rọ nínú mọ́ká ọ̀pọ̀lọpùn yẹn náà ni ó ń gbà láàrẹ̀ nígbà náà ni wọ́n ń dà mú yẹn púpọ̀ lọ́lọ́gbọ́n ní ẹ̀rọ ní wọ́n máa ń padà tó wà ní ilẹ̀ wọ́n ń padà tó wà ní ilẹ̀ ìrẹ́ Muhammad fi ní àtẹni tó ọkùnrin ẹ̀rọ láwọn ìrẹ́ tàbí káàkiri tọ́sí lọ́wọ́ tó kú lẹ́yìn tó kó ìjẹ́ kan lọ́wọ́ wọ́n máa ń ọlọ́run ní ọlọ́run bá pàrọ̀ ìdá lórí rẹ̀ bá fi sọ́kùn ọgbà tó fi sílọ́ bá fi sórí ọgbà tó fi sílọ́ bá fi sílọ́ tó fi sẹ́yìn àti ìlà ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀lá ìṣì ọlọ́run bá sọ pé sọ pé nípa ìgbà ọmọ mi rán ló mọ́kẹ́ nípa tó wọ̀ ọ́ bá gbà láyé ní mo sẹ̀rí ayé tàwa mẹ́ gbogbo tó bá lọ́wọ́ sí ní sẹ́yìn ní ètò ìrọ̀wọ́ kò ní ṣe láti kò sí ló mẹ́ nínú ọlọ́run tó mọ̀ lẹ́sùn ó tó wá wù mí tó ní ọlọ́run tó ṣàlékún fún olórí tí mo ṣe fún mi ọlọ́run kàńtà wò rí bẹ́ẹ̀ kí lè tún ẹ̀ kí wà ní fún sí wà nínú orí tí òun ní kí ó ṣe dá fún mi láyé ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ mi gbogbo ẹ̀ tó ti wà ní ayé pátá ìṣẹ̀lẹ̀ méjì náà lálò lálò bí àlọ́ ọ̀hún náà ẹ̀ ìṣàyà lórí wúdá àti orí ẹ̀ ìṣẹ̀lẹ̀ ní òun náà ní ìṣẹ̀lẹ̀ ní ọ̀hún náà tó wà ní ìdìbò ni wọ́n dá fún láyé tó gbẹ lọ́kọ́ fún láyé ọlọ́run kún fẹ́ tó tún rọgbọ fún lẹ́yìn ètò rẹ̀ ní ọlọ́run mẹ́ta nìyà ayé rẹ̀ nìkan ló da ọmọ rẹ̀ ọdí dà èyí yóò lè lọ ilé ìlé wọn ní ní ọjọ́ wọn tí tí òjò pè àtìmọ̀gbọ́n ní ilé ọ̀dà náà ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá fi omi rẹ̀ lọ́dún kó rẹ̀ fẹ́fẹ́ fún un àgbàlówó rẹ̀ fẹ́fẹ́ òfin ọ̀sán lọ́mọ bá láì fi ẹ̀ fún òkò fún ọ̀sán ní ọjọ́ òjò ìwà ń yanjú gbogbo ẹgbẹ́ ọmọ sí ọ̀tọ̀ ìfájọ́ yìí ولم يضمن الإنسان أبيه نقل أبيه أبيه نقل إذا ما اقتنعه ربه هي أبيه ربه إلى حلوه وهو عن عبه تلك رب الله كيف وفوله وفوله ما وفوله وفوله وفوله كيف يجب ربكم من دليل فمن تطع يقول ربي الثمن أأ ألم ما أمير أما كان لك ọmọ aláìsí mi gan mo máa bàbàrà lọ́dọ̀ rẹ̀ olórin fún amẹ́ríkà mọ́sálà àbọ̀wọ́pọ̀ àjọba ẹ̀rẹ́ ìgbẹ̀rẹ́ àdúgbọ́dù tí ìgbẹ̀rẹ́ ọ̀pá wá di àdánwò fún èdè ìlọ́dọ̀ kejì ẹ̀ ọ̀pọ̀dọ̀rọ̀ ọ̀lẹ́ ìrírí kan tí mo jẹ́ kí àti bí àti mo rẹ̀ ní lára mo sọ́nà ní ọ̀dà àwò ó gbogbo ẹ̀ قال ربي يا هالني يا الله حجة من الله سبحانه وتعالى كلا كلا الأول والثاني كريه وقال لك أنا خبرت يقولني ده يبانو كريه ده الإنسان ده قلوي ẹni àkọ́kọ́ tó lò zéro nígbàtí ọlọ́run ti fi ayé ilẹ̀ fún mi pé ó bẹ̀rẹ̀ wọ́n ti tó ní ìdílé ayé ó mọ̀ lọ́lọ́ ọ̀rẹ́ ẹ̀dógún ẹ̀yà tó tó jáde láyé ní àwọn akọrin ní ìlú òyìnbó lamẹ́ríkà ẹ̀ṣẹ̀ ọ̀fìn rẹ̀ máa bẹ jáde sí kéré tó máa ń lọ ayé wa ṣàkóso ẹ̀ṣàkóso rẹ̀ yà lọ. ó lè òsì sẹ́yìn àmì láyé tó ń wò ní abẹ́yọ̀ ìlẹ́yìn ẹ̀lẹ́dọ̀ tó ń wò ní lọ́gbọ̀n àrí ìdínbẹ̀ lábíwí na ṣí ìmẹ̀lẹ́ àbí jayé ní àwọn olóògbé òní ó lè mọ̀ ní ilé ìrìnàjò ní lábẹ́ tó mọ̀ ní àbíkẹ́ ọkàn wá bí ó ní gbé ní ọmọ ìkú náà ẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ìdálẹ̀ ìdí jáde láyé yàrá jẹ́ni àkọ́kọ́ tí ó rò ní ìlú gbogbo tọ́lọ́pù ti fún Gbọ́dọ̀ kó ní ẹ̀lápò náà gbọ́dọ̀ láìkì ẹ̀ ọlọ́run sáré òkun ẹ̀. Nígbà tẹ́lẹ̀ òkun ẹ̀ pé àwọn akéwì látara bá gbógun ẹ̀ àdúrà pa ìtàn lórí ìlẹ̀ lọ́dẹ̀. Ọba páàdì lé àfi ọkùn orí ayérayé ọba wá béèrè lé ọkú àpàdàdá ìdá. Bẹ́ẹ̀ ni lẹ́yìn tí ó náà ó lé tó bá ọ̀kùn bá kọ́pọ̀ lọ́pọ̀ ẹ̀ ní ṣùgbọ́n ẹni tí ọgbà ọlọ́run. Ẹni tó gbáyé ọlọ́run Ìjọba wọn fẹ́ wù wípé ààrẹ ọlọ́run ọdún wọn bí ẹgbẹ́ rẹ̀ nígbà ìrọ̀lẹ́ ká láà orílẹ̀ ní ìgbẹ́fẹ́ rẹ̀ wọn. Mo ń lẹ̀ sáàmù fún ọ̀nà. Lórí àtọ́rọ̀ àtòṣù méjèèjì rẹ̀ ọlọ́run bí lẹ̀ sáàmù fún ẹ̀. Kọ̀míṣà sí ẹ̀bá rú àyè tó kan lọ́kọ̀ máa ní pé tọ́rọ̀ pé ó lè ní àríwá. Ó lè yìí nígbà wọn bàbá máa jọ lọ́rọ̀ kọlọ́kọlọ́ wa lọ́rọ̀ ẹ̀ẹ́ kọlọ́kọlọ́ wa lọ́rọ̀ mo lọ wọ́n tálẹ̀ dáhùn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìkànnì méjì mẹ́rin tó ń bẹ̀rù tí ó gbé iná lọ sí kálẹ̀ ẹ́ àgbẹ̀lẹ́ ìṣẹ́ àti wọn kọ̀ bí ẹ̀rù sọ̀rọ̀ ẹni wọ́n lọ́wọ́ tó ní ẹni fún tí wọ́n dúpẹ́ tọ́lọ́ tí fi orí ayé tọ́lọ́ fún tí ní ti gbogbo tọ́lọ́ fẹ́ tí ò ní ìtàkùn tọ́lọ́. Nọ́mbà wá nìyẹn ẹlẹ́dẹ̀ẹ́dì ọlọ́run òfin ṣùgbọ́n síbẹ̀ ló ṣe sùúrù ẹ̀wọ́ ni akùnrin ká ní káwọn fi mọ orí ọlọ́run káwọn tó fẹ́ lọ́pọ̀lọ́ lórí gbogbo dára tó bá ti mú wa àti káwọn ẹ̀dẹ́ ká lè sùúrù ẹ̀wọ́ láàmú náà ẹ̀wọ́ alákùnrin lórí orí ọlọ́run tó bá dára ọmọ bá yí ọmọ ojú ẹ́ lóòrò sí ilé ọmọ sọ̀rọ̀ sí ẹ́ tó lé ìpínlẹ̀ establishment náà lọ́dọ̀ tó ọlọ́run ní kò sí tí ẹrù ìgbé tó fi lè súnmọ́ mi nígbàtí tí mo ṣe lọ́nà ìyàtọ̀ tẹ́rù ìgbé bá wà ọdún wá ní ẹ̀sí òun wá kú ní wá ń gbé iná fílà ọ̀sùnlá bá sọ pé kọ́lọ̀ ní kẹ́yìn lèkè tó pa ní dúkìá ní o lọ́pọ̀lọpọ̀ ní máa ń lò ní ní o yà ẹ̀kọ́ àtúndà ọlọ́mọlọ ọlọ́mọ àgbà di ẹ̀nà fún ọ̀rẹ́ ìgbọ́wò yìí àti ẹ̀kọ́ òde ń lábẹ́ káwọn múra sí àwọn ọ̀run náà fílà àwọn àwọn náà bí láti kí sọ́nà àyà a máa múra sí kátàkà agbẹ́gbà lọ́nà bàbá wa níjọ́ ní ẹbí ṣeré àwọn gbogbo ẹ̀lọ́ kùn sún apàdà ní pé gbogbo ẹ̀ náà àtẹ́kí bọ̀ǹtà jẹ́bi sọ ló ti fẹ́ lára wọn ilé ìdílé táwọn àtàkọ̀rọ̀ máa sojú kòkòrò ẹ̀ قرآنا فقطوها رحمة بعباده ọba tí ó ṣe ìwọ kan lọ́rọ̀ ẹ̀yàn tó wá sí ìkan ní kí iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n méjèèjì mọ fẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jì ẹ wá lè nígbà tí ò sí sọ̀rọ̀ ẹ̀yàn lè èso wa ẹgbẹ́ tí àwọn àlàyé bá gbé fún wa ní oníṣòwò bá lọ́nà tí ó fẹ́ jẹ fẹ́ jẹ nínú ẹ̀rí bẹ́ẹ̀ yóò ní wọ́n sọ owó yìí lè bá ń ṣàpèjú fún wa ní ọjọ́ náà wọ́n wí pé èèyàn kan tí ó lòun ra mọ́tò ẹ́ tó wá tàkàkò ní ìgbò mọ́lẹ̀ tó wá pé kí gbogbo ọ̀nà rẹ̀ bí wọn pátá lẹ́nu epo ní àdúgbò ibi tí wọ́n lẹ́ka sí wípé òun fẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ààyè tí wọ́n tráfù wọ́n tráfù wá káàkiri láti wá ṣe kí ni o láti wá bá sí àjọyọ̀ fóra mọ́tò ó wá dálẹ̀ fún wọn jẹun wọ́n yí wọ́n sí gbogbo ẹ̀ fẹ́mọ̀ wípé ẹnìkan ní wọn ní padà sí tó ti wá láìsí kó gan ní mọ́tò tó torí ẹ̀wà bẹ́ẹ̀ rẹ̀ gan ọkọ̀ bí ìgbó ti lò sí ayé ti tájì ẹgbà gbé ilé nàìjíríà átùmọ̀ sàdúrà sí náà ní ọ̀pẹ̀lú fọ́lọ́m ẹ̀bẹ́ ni ẹ̀bí kọ̀ndíṣàn ti wá ti gbà ń sínú àwọn bọ́lá bàbá wa kan tuntun rí ló tẹ̀lé á fi ọjọ́ ọgbà náà fẹ́ so látàrí ilé àwọn tí wọ́n wá bá àtàjọyọ̀ pé ara mọ́tò àwọn abọ́ ọdún gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n sí ọlọ́dún ogun mọ́tò kún àwọn àjẹsọ́ àlẹ́jẹ́rẹ́ ni àwọn ìjẹ́kọ̀ọ́ ni àwọn afẹ́ta sí àti kíkà tí wọ́n tó máa lọ sí ilé tó gbàtí wọ́n rà sí papò orí ara mọ́tò jẹ̀mọ́ mọ́tò ló gbé láti wọ́dú kò lè láti ẹ̀yìn ẹ́ mọ̀ yíwá sí mọ̀ ní pé ẹlẹ́gẹ̀ nílé láti lórí ẹ̀yìn mọ́tò lè lè láti wájú kò lè láti ẹ̀yìn orí tó rà lè mẹ́rọ̀ tọ̀tún mẹ́rọ̀ tòṣì tòṣì ń bẹ̀ orílẹ̀-èdè àti mẹ́rọ̀ tọ̀tún tòṣì tòṣì tó ní kí wọ́n tó máa ń rẹ̀ ẹ́ tó ní kí wọ́n tó máa ń rẹ̀ lọ́tọ̀ alábòjú wa ní ilé tòṣì tọ́pá àti wájú tòṣì tọ́pá rẹ̀ yìí wọ́n ní wọ́n tó wọ́n lára náà ní orílẹ̀-èdè tó máa ń kí wọ́n ní wọ́n lá àwùjẹ́ta tẹ̀lé ọ̀pọ̀ àwùjẹ́ta tẹ̀lé òkì àwọn oníṣàgbọ́n méjì sẹ́lẹ̀ wọ́n tọ́pọ̀ tọ́pọ̀ di lọ́ra ni tó lọ́wọ́ ibi ní bí ó ti níwájú ọlọ́run èyí tàbí káwọn ti tẹ ìgbà tó tó tó lọ́rọ̀ yẹn tó tó lọ́rọ̀ yẹn ìpìlẹ̀ ọ̀lẹ́ àtàyè kan ti di máa fi wúlò ní. Àgbọ̀rọ̀ yìí. Ọwọ́ kan náà ṣe tọ́lá ìpínlẹ̀ ìdá ìmúra tó dáadáa tó máa fi kéré kan fún títì. Jọ̀wọ́ sọ́nà ìjọba náà ti ìsìn tó tún lè di ẹ̀. Ọba kọ́lá tó ti bọ́ọ̀ bá dé ìrànlẹ́ ilé lọ́nà ìyẹn tọ́nà ìyẹn àwọn afọ́ alákòóbá alátàjálẹ̀ àwọn lọ́pì yẹ kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa ẹni mọ̀ wá ní wọn láti náà ìgbóni wọn lẹ́yìn tó máa yàn ní ọ̀rọ̀ yẹn ní bá ilé yìí ó gbàgbé ọ̀rọ̀ yẹn náà lórí ọjọ́ tó tó lẹ̀ ẹ̀hẹ́ pé ìtọ́jà tó wá wí ìtọ́jà tó kú jẹrẹ̀ balẹ̀ tó ń balẹ̀ náà lọ sí i. Jésù láti wọ bàbá òwú tó wọ́n ti tẹ́lẹ̀ ìgbèrè tó gbè Jésù láti wọ ọmọ ní wọ́n tó kù láyé ẹ àti òkòtò wọn ìgbà yà kúkú lẹ̀ lọ́sẹ̀ ìlú náà. Àwọn àtọ̀wọ̀ àpá àbí ìrẹ̀lẹ̀ bàbá àbúlé yàkúyà ọmọ ọ̀tá wọ́n ní bájọ́ ilé múra ní yíwà gbogbo fún yí láti lè múra bẹ́ẹ̀ bájọ́ ilé múra yìí yíwà gbogbo fún yí ẹgbẹ́ ka gbogbo owó ní ìwé ìdíje owó rè ọjọ́ òbí ọ̀rẹ́ ní ó ti kọ̀ ọ̀rẹ́ ní ọjọ́ òbí ẹ̀ ìyá mẹ́rin kò sọ́jọ́ ìgbé ọkọ̀ rẹ̀ kí ọba rẹ̀ sọ́jọ́ ìgbé bẹ́ẹ̀ alábàáṣe ayé ẹgbẹ̀kúgbẹ̀kúgbẹ̀ lọ́wọ́ olùgbẹ̀kúgbẹ̀ làbáyé lọ́wọ́ olùgbẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ìrọ̀ lọ́wọ́ ìpàrọ̀kúrọ̀ àgbàgbẹ̀ ìdíwọ́lì àti mọ́lì ìdíwọ́lì lọ́wọ́ ìdíwọ́lì àti mọ́lì ìdíwọ́lì mélòó kan lọ́jọ́ ìdíwọ́lì àti àbíkáyé ìdíwọ́lì ẹlọ́run ní sẹ́ńtọ̀ jẹ̀mọ́ gbogbo táwọn nǹkan tó ta tó ta tó ta tó ta tá nǹkan yìí mọ́ wá bí tó bá ti àwọn èèyàn tó máa sọ pé kára yẹn kára yẹn kára yẹn wọ́n yẹn ti kọ́ ọ̀dọ́ máa ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ láyé ẹni máa tó yàtà lélẹ̀ nínú àwọn àǹfààní àbí ẹ̀kọ́ àbí àyíwò ìlú wisdom tó wà bóyá ìlú pé ọlọ́pàá ti kàkà lọ́wọ́ rẹ̀ yóò tó wá sí iná fílà rẹ̀ tẹ̀lé ó fẹ́ bá sí àwọn kàkà náà jọ ìta bára ṣe tí ò ní ọ̀nà yẹn tí ò ní náà fílà ṣe àgbẹ̀ ilé ìjọba ṣe wọ́n máa ń sọ ìpín pé òun náà nọ́mbà wán ó ní ọ̀nà yẹn rẹ̀ tó ti fi gbé ní o fílà rẹ̀ àwọn ẹ̀kọ́ Ọmọdé ìlọ́rọ̀ ìyẹnà àwọn ìpínlẹ̀ mọ́ ń bẹ́ aláyé, adúlúkọ́rọ̀ adúlúkọ́wọ́ àwọn ìdíẹ̀ ọlọ́pàá ìjá tàbí láyọ̀. Wọ́n fún wa ní ìdíẹ̀ ìgbẹ̀rẹ̀ fún wa ní ìjá tàbí láyọ̀. ورسلوا من الذين صلى الله عليه وسلم المدن الناس والمطموع ورسلوا الرسل أبا رسول أبا يجيب ذلك أبا يجيب رسول ذلك أنا جاءت رب عيوني أقول لك وجوان ولو في سلطان فاسي ويجيب لي سلطان ليجا مقر من الدنيا الكافية أبي بعد يريدني فأنا كيلاني فأنا كيلاني بعد يسيري وكذا بكي أبي يسيري كما كيلاني كلوا بإذن عزيزه والنبي محمد صلى الله عليه وسلم يعمل به من غير يحصل من رحمة الله عليه ورضي الله عنه إذا فلما حوالي يوم من أسير بل أبيرهم بل أبيرهم من أسير أنا بلا يواقع وكيف يكون دليل من بقاتل 40 53 هذا في لما يبدأ عمير عمير من ديك عمير من ديك عمير من ديك عمير من ديك ọjọ́ pẹ́tẹ̀ta ni ẹ̀nà bí kiri ọdún àwẹ̀ fún wa tí ó bá ti sọ ọ̀rọ̀ yẹn lọ máa àwẹ̀ dáadáa sí ọmọ ìfẹ́ ẹ̀fẹ́ ìyẹn lè gbà lè ní tó bá wà kọ́lẹ̀ pọ́ọ̀sì tó gbà ní kíni o fàyè lọ́rọ̀ tó lọ sílẹ̀ bí lọ́sìn àyẹ̀wò wá bọ́ọ̀lù wá ní wọ́n dé pọ́ọ̀sì ó yà oṣù kan tó wà bẹ́ẹ̀ tó wà sọ́mọ̀ tí ń lé oṣù bá ti ń lé lásìkò yìí gbogbo oṣù ìtàn yà lẹ́sìn ọ̀sìn gbà lọ tàbí kó gbà nìjọ́ ìdí ẹ̀kọ́ fún ọmọdé ìgbà tí a lọ bá bọ̀ mọ́ ọmọ gbogbo ìgbà lóṣù kan lè fi tọ́rọ ìyàwó tàbí ìmọ̀ ń gbà tó bẹ́ẹ̀ lọ́wọ́ bí á jì ìgbójú ọ̀rọ̀ ìyàwó náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ òun náà bí a máa jì òun náà gbà ẹ̀fẹ́ ẹ̀rẹ́gbẹ̀ bàbá tó kí ó bá ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ lọ́dọ̀wọ̀ àwọn ọ̀pọ̀ ìmọ̀ ويريد الحج واجب ويمره واجبا وما ذلك يجنوران يمين أرسنا وما يميننا لازم نقول قائمين بالفضل يجب المرأة بالتمطع هذه هو بكل تايم أمسكها يجب الرجل المصور الأقرى فرشة دولا أتم الحج ويكون مرة لله ومن يتم اليقين àti ájú àti múra nílé ìlọrin rẹ̀ sọ yóò sí àkọ́kọ́ sí àti ájú àti múra lára tó máa ṣe lẹ́yìn ìyẹn kọ́ àwọn èèyàn ní ọ̀sẹ̀ náà sí lára ìyẹn máa bá wọn sọ fún wa pé ẹni tí ò sí ájú ibi tiẹ̀ tó ló ń fẹ́ báyọ̀ sí ájú kò lè ṣòye nípa àwọn ìkànṣe lẹ́yìn ọjọ́ ìyá nílùú Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n lẹ́ sai da ya faɗi yin kan gidan miki da yankin madina da zamwala da yin ko ya faɗi na malaka هو في أنه يذهب إلى الصيد اللهم أمشي مهمة رياض ولو أصوات الإمو وأصيران الإمو ومدن سيادي قبيرات كينيو شبر من يسلسل مقبيرات مرجعات يوم يابي نبي من هو شبر من فإن الشبر من صلى الله عليه وسلم قلوا ما يلامي هذا كنت أرجعات olóhùn sí ìdí lẹ́nu ilé ọ̀rọ̀ ilé ìbára ṣe yíkọ̀ owó ayé lọ́wọ́ sí fún agbọ̀rọ̀ láàmú ẹgbẹ́ títí lọ́wọ́ ní lọ́wọ́ wá sí ilé ìdí àgbọ̀ ẹ̀ ní ọmọ jẹ́ nígbà tí so tàbí ní àdìgbò lẹ́rọ yàn náà là ní àdìgbò lẹ́rọ sí à Màdúrà nígbà tàbí lọ́rọ̀ yẹn, àdígbà tàbí ìgbọ́rọ̀ yẹn, àkàtí ìgbọ́rọ̀ yẹn ni àwọn sọ̀tà pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ àti inú wọ́ta máa ń bí ṣùgbọ́n bàtà ní ìyànjẹ́ lẹ́ẹ̀kan lọ́dún tó wí ìyàn ọgbọ́ ti tó yọ wọn ní fún lẹ́sẹ̀ ọ̀rọ̀ wọ́n ti máa ń ké ìjọba tí wà nínú tó bá tó ìjọba tí wọ́n lọ́wọ́ ẹ̀sìn wọ́n bá ti sọ́pà pọ̀ ìyọ́gbọ́n ọlùmọ̀lẹ́ nítorí àbẹ́kọ̀ ẹ̀kọ́ ọlọ́mi agbé wọ́n ní ìgbà ní lọ́wọ́ mi ẹ̀kọ́ ọlọ́mi yẹn wọ́n bá ní wí ìdí ìjọba tó ní tí wọ́n bá ní nígbà lọ́wọ́ èèyàn lẹ́yìn ìjọba kan tó tó ìjọ bá kù àjọ ọ̀sán lórí lórí mi wọ́n wà lórí náà yà kú ìjọba bá lé wọ́n wà níbi ní ilé ẹ̀ka ṣe ọ̀dùnmá kò tán àwọn ọ̀sán ọ̀sán tọ́lọ́wọ́ bá tẹ́lá sí àmà rọ́ọ̀rọ̀ àyàn àmà ilé ọ̀sílà ńlẹ̀ ẹ̀rì àmà ilé ọ̀rọ̀ àyàn àmà ilé ọ̀sílà ńlẹ̀ nọ́ọ̀sílà ìgbèrú òun náà ni àwọn tọ́lọ̀ orílẹ̀ ní àṣòfin àbáwá sọ̀rọ̀ yìí ìlọ́kílà ti rán sí ọlọ́run ọba ní ká máa fi ráhùn bá dájú fẹ́ ìbáyìí àánú ọlọ́run ní àánú ọlọ́run ní pàjá ọlá ti kúrò nípa ti ìtàkọ́ ogun àmì jẹ́rì gbogbo ìpàtàkọ́ ti bá rẹ̀ yàn lọ́wọ́ bàbá ti ná sílà kọ̀ọ̀kan ti ná sílà kọ̀ọ̀kan ti ní máa ń fà ní tó wà bẹ́ẹ̀ á sọ fún wọn ìṣà wọn. ìyẹn dáadáa ní wọn lè rí náà náà àkọ́kọ́ fẹ̀ ní kí wọ́n lè ní kí wọ́n lè wá lè bá àwọn ilé fún ẹni tí ó ti rí pé wákàtí máa àwọn èyí já ní kí lójúmọ́ bágbọ́ ní yóò kí yóò pè é mọ́tò bí òun ní ìpínlẹ̀ náà ìbánirẹ̀ tó tẹni tó ṣe pé yóò lẹ́nà fílà ẹgbẹ́ta yóò tó kí wákàtí máa àwọn tó ìfàtí lẹ́sà fún sí àwọn náà fílà yẹ gan ara pé mọ́ lè gbé e lékún ẹ̀dá ni pápájú ojú pọ̀ wọn náà fílà wọn yẹ mímọ́ ni wọ́n wọ́n dédé irú ma lé fún bẹ́ẹ̀ mọ́ ni wọ́n bá ti lé fún bẹ́ẹ̀ lè fẹ́ ọlọ́mọ bá ní sí wa ní òkè máa hárì sí gbèsè ọlọ́mọ bá sí wa bá ti wá pọ̀ sí dára jà ìgbà pàdé àwọn ọlọ́gbígbà táàmà ń kí ẹ̀ náà lè kọ́lọ̀ kó ìgbé ilé ní kò gara ilé ìgbẹ̀kú rẹ̀ lè ti fẹ́ èyí tó gbọ́nà ìnà náà ló bẹ́ẹ̀ bí wọn láti dáná kìí ṣe náà fílà kábọ̀rọ̀ mi ẹ́ mo lẹ́ ìgbò lè mọ́ ilẹ̀ náà fílà ó fi ọ̀nà ìnà sílẹ̀ tó wà máa gbọ́ pàdé láti dáná lò sílẹ̀ kájọ pàdé láti dáná ní kọ́lá bí kò lè bá fi ẹni gbára nìkan tó ní àwọn àǹfààní náà sílà wá jẹ pé nígbà tá a dún ní mọ́ràn ní àná ta tó wá ń dún ní máa náà sílà nínú àǹfààní rẹ̀ náà ní kíni wọ́n ká wù ní ìfẹ́rajà tábàjọ ṣiṣẹ́ táàjọ rápálára ìdáná pé wà á káríkà ti dá mú lókè káríkà káríkà ìrìnàjò káríkà ló kó wà ní dáńgóde lọ́jọ́ ká fún mi ẹwà ló kọ́ pọ̀ ní ìdílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí lọ ẹgbẹ́ jẹ jáde sí ìwé lórí orí rẹ̀ bóyá lè kàkẹ́ ní kò nàìjíríà tó rẹ̀ ìmọ̀ ìdàmú ìgbẹ́ta ní ọjọ́ ọjọ́ kékeré ìjọba fọ́nrán ìjọba tẹ́wọ́nù tó rẹ̀ ọjọ́ kékeré ìjọba yunifásitì tó wá ń gbọ́rọ̀ wí yóò wá sáríkà jù láàrin wọn nígbà tí wọ́n tó pẹ̀lú ẹjọ́ káfíńtì tẹ́lá tí wọ́n dá ìdí bẹ láàrin o àti Dangote ní ọ̀rẹ́ rẹ̀ lè kánà sí ilé rẹ̀ ẹ̀ẹ́ gbogbo wa jọ sáfù ìlú rẹ̀ ní báyìí wa ẹjẹ́ ti ká mẹ́rin sọ fún ọmọ rẹ̀ wọn sọ́ọ̀dà bí wọ́n sọ̀rọ̀ ẹ̀mí mọ́ bí wọ́n ṣe ayé ní ìlú mi rẹ̀ ọ̀rẹ́ ìdáhùn ìlú ìjọ aláwà ìdánimọ̀ láì ṣùgbọ́n látara ìjọ pọ̀ ní ṣe eré ẹni kejì yọ pàtó jẹ́ pé ẹnì kejì títí ẹ̀rù pọ̀ ní sẹ́yìn yẹn yóò wà ní ipò tí yóò lò sí ìkejì yóò sì wà ní ipò tí yóò háì tí ó gbàgbà ìdíkò yẹn ló yẹn yóò lọ wá owó yìí tó ń gbà yẹn kàkàkà ìdòmíṣ bí ìgbà tó yẹn wo ìlànà tó ń tẹnu sọ́nà ẹ̀wọ̀n yìí náà ọ̀rẹ́ yìí dìbò ẹ̀wọ̀n náà àwọn ti dìbò náà wọ̀ ó sì ti òun àwọn òṣùpá wọ̀ sí ibi lórí ẹ̀fẹ́ kọ́ máa nígbà tó kéré làwọn kéré o èdè ọdún sì láti Ìgbọ́nà wọn kí ìgbẹ́gbẹ́gbẹ́ láti èdè jẹ́ pé ó fún èdè tó bẹ́rẹ̀ ní ìdá wọn kí ní ẹ́. Tẹ́lá ọmọ tẹ́lá àwọn onímọ̀jì lè bá tàbí ìràwọ̀ sí yìí tó fi yẹ́ ó yọ sí biliyorsunuz Allah ve Yoga Bilal'e cennet tutma insan biliyor Rabbele ve matakata bir dövüş diyor ama tek kanalsan da bu bir dinaki de ki ve bildiğine Ne kadar ki ama işte bu ülkelerin içerisinde ama kulu bana etmeyen kuyla kodarak atmışız. Onun için hastaneye üzerine de bazı bir derece tamam tutukluyor ne kopya. Nasıl öyle ne olur? Bak bana bir şey gelirse tatlı lọ́dọ̀ apáǹtí àwọn tó jẹ́ náà fílà yẹ wákan náà wọn tó kúrò ní ọ̀rọ̀ fílà wọn tó jùlọ wíyá ọmọ sí yá ọmọ sí yá látọ́wọ́ ara wọn àǹfààní tó wáyé pé káníkè ní àǹfààní náà fílà náà fílà òun náà ní wípé àwọn èyí tó jẹ́ ọmọ ẹ̀yàn tọ́lọ́ ní ká tó lè gbé lọ́dọ̀ yìí Màgbọ́n lè yóò bá ní ìta wá tọ́wọ́ jẹ́ láàrín àìwá ìwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ tàbí kí ọmọ wọn ní ìdí gbogbo orí ẹ̀gbọ́n ìwọ́dẹ̀ òun náà lè nínú káàkiri àwọn ìta tó jọ́ ọ̀nà ìwọ̀ ọ̀nà ìyẹ́ wá láàrín ṣe ló ti tó àti bó ṣe yẹ ọlọ́pàá láti ló lọ bẹ́ẹ̀ kan láàbọ̀ èyí sọ pé ẹ̀mí ìmọ̀ràn kan sí adéọ̀ṣẹ̀ ọlọ́ọ̀ni àwọn ọ̀nà ìgbọ́n ilé ìjọba transparente que vamos a ayudar en el Igualuri. Ọwọ́ ilé ọlọ́pàá ọlọ́pàá mi mú ọ. Bẹ́ẹ̀ bá ṣe bó ṣe sáré ilé ìyá ló yẹ kó ìyá. Náà ṣe ìdìbò nínú àwọn ọlọ́run fún wa ìwà ní sílẹ̀ ìyá ń lẹ̀ fún wa. Ẹ inú wa ti lọ hàn. Yóò wá sí kí ni o? Yóò wá sí kí wọ́n gbòòrò tó bá yẹ kéèkì ìwọ lọ́fẹ́ àkáǹtì ẹ̀kú ṣe ìwọ wákàtí bá láàánú yẹn kò kéré gidi pé ọlọ́ sílẹ̀kùn yá lẹ̀ fún ọ ìwọ láàánú àánú ọlọ́ ìwà ní sílẹ̀kùn yá lẹ̀ gẹ́gẹ́ bá ṣẹlẹ̀ wọn ọmọ sọmọ bá lọ lá tó ìtọ́ ayé wọn yóò wà ní fún owó tó àwọn náà sí làkọrọ yẹn láti fi kọ̀mpléètì ọ̀rọ̀ yẹn tó fẹ́ tó bẹ́ẹ̀ tí ó pé náà fi àìní wà mú lọ́wọ́ àjọ ìmọ̀ ọ̀rọ̀ yẹn tó lè bí yẹn ọ̀pìwáníjẹ́ ìyàwó ọlọ́run ẹ̀ẹ́ ọlọ́run tó gbé àìsí àkọ́ ọ̀fẹ́ tí wọ́n ń ṣe látọ̀tọ̀ wípé rẹ̀ tọ́rọ̀ ẹ̀mọ́ ìtọ́rọ̀ ẹ̀yàn ní jẹ́ ní wọ́n ti ní ọmọ orí ìfẹ́sì lára tó gbọ́nà ẹ̀yàn lọ́lọ́mọ bá fẹ́ kí a ṣe bá ní nínú àdúgbì alìmọ́lì abdurrahmani alìmọ́lì abdurrahmani mọ́sọ́fà adáwòsí alìjẹ́mani àṣàríò bí ìmọ́lì abdurrahmani وإلى النبي محمد صلى الله عليه وسلم فنبه إن أول ما يحاسب به لحب المسلم يوم القيامة الصلاة أقوم كثير يقول يا مسلم قتل في الله القيامة يروتين كنا بيو ينور له قرسين سوى بيقول على الإنفاق عشان بيقول على الإنفاق مبوة بقول قبل حوض يمنا هيفر من العقل من دوام الصلاة لكن خلقه يموت àbí wọ́n ní ọ̀yẹ́ àdáhùnmá ha tí ìlú bá sí ewu rẹ̀ ọ̀pùlì lórí bọ́ọ̀lù ti lẹ́gbọ́rì ó ní ìlú ẹni bẹ́ẹ̀ wàyí ńlá tí ìlú bá wá sí bó ti yẹ kó òpé bó ti yẹ kó pé ó lè fi ọlọ́wọ́ sọ fún àwọn ẹ̀ka mi sílẹ̀ ìdílé jìlá náà ìgbà ẹ̀dọ́wà sílẹ̀ fún ìyálẹ̀ ẹgbẹ́ gbogbo àwọn iná fílà ti lè ṣe lọ́rùn ìyàtọ̀ sókè tó bá ní iná fílà ẹ ti jọrin ọ̀rọ̀ ìyàtọ̀ kọ̀pìlẹ̀tì yìí ànábìyẹ pàǹkà lọ́dún pàtó gbọ́ tí ó yẹ bá wá ní iná fílà lóòótọ́ ó ti lè láti nípa ìjọba ní ìpàtọ̀ ọmọ ẹ̀yìn wọ́n á wá sí kí ni o wọ́n á fi iná fílà ní kọ̀pìlẹ̀tì tó jọrọ̀ ìyàtọ̀ rẹ̀ kúndà ló níwájú orí ìrún nìkan wọ́n lọ ọmọdánà iná lórí ojú ẹ̀kọ́ orí ọ̀wá ní ojú ẹ̀kọ́ orí tó láti àwọn ẹgbẹ́ ìdí tó ń kárí àkọ́kọ́ ọmọdánà wọ́n ló wà ẹ̀kì tẹ́kì ẹlẹ́jú ilé ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ọlọ́dún àdáǹsọ ní sọ́nà lórí ẹgbẹ́ tí láti mọ̀ láyé ẹ̀kú sí وصدقتها من جهة أخيوة هذه وتبري لأن ضميري كان يوم الوكيل لي كلنا كلنا ومر كوكوما حدود من بين جيل كيلو أقول لك كيلو يقول كل ده هي أخيل يا باشا كتوبة جديدة فيه سورة طريقي لما قال لي إن بلاد نافلة ààrẹ والمصدر الوثامية هذه يقول لي كنيو والله هو منافلة أتياما أولي أتياما يقوان فاني هو لدي معنون منافلة ولذلك بسال بيئة والأدرشات جلت عنوي قلنا في أقسامها أمنا في الأيوات يسير الأمور أولا في الأيوات يسير الأمور lọ́dọ̀ wọn afá alákọ̀ọ́kọ́ ní sọ̀rọ̀ wá sí mọ́kọ́dún bí ọkọ́ ilé mọ́kànlẹ́rẹ́ àwọn lọ́sílà tó ní àsìkò tó ní àsìkò àti gbogbo sí àsìkò kan ẹ̀ẹ́rẹ́ àárí mọ́wọ́ ní orí pápákọ̀ èyí àwọn ọjọ́ sí àjẹ́ kàtó kásúbá ní ìhàrí àkàrí ní àbá ní ìrìn lásìkò tí àkàrí ti láyé lápapọ̀ kásúbá ní ẹ̀rí ìrìn sí kàfẹ́ ní ọjọ́ àwọn ìlú ìyẹ́ ti ní àsìkò ní ìrìn àríwẹ̀ ìlànà àkókò tí ó ìrìn tí ẹ lọ́nà tí pọ̀ tó yìí kò ní láti kò sí ẹ̀ àmìyàn ní wà kò dábẹ̀ ilẹ̀ yìí nígbàtà ti tó ní ìlú ilé ìlú láti máa ní ọ̀ kò náà ní láti kò sí ẹ̀ tó ti wá ní gbogbo àwọn ṣùgbọ́n mo tẹ̀lé ọ̀nà ìyàdà rẹ̀ wọ́n láti kò mọ́ mo tẹ̀lé ọ̀nà ìyàdà rẹ̀ pẹ̀lú ẹ̀ ní owó tí ń fi ó láti kò mọ́ tẹ̀lé ọ̀nà ìyàdà rẹ̀ bákan náà kò ní àdúrà ìrìn òjò àtà àmà ń tí òmìnà lásìkò ìgbọ́n ọ̀fẹ́ kò kọ́rọ̀ èèyàn ní ọjọ́ àbúrò tí ẹni lẹ́la wọn tí ó yáwé agbẹ́gbẹ́ ọkọ̀lá mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá bákan ìrìn òjò àbí ìmọ́lẹ̀ òṣùpá tó bá wọlé ọjọ́ ẹ̀fẹ́ bí láì tó lò sí ilẹ̀ tàbí sú pé ní ilé ìgbọ́sàn lábò kan ọdún tàbí ó lọ́kẹ́ kan lọ́kọ́ ní jẹ́ náà lọ́wọ́ àgbàlagbà ní wọ́n láti kúrò ìkú ìdáyé kan fáànù ẹ̀ẹ́dẹ̀kọ́ ìgbọ́n àgbàlagbà lẹ́yìn ìgbà onígbẹ́ ọ̀kan tó ń gbà ń ká máa wà ó ìmọ̀ ìyá ọkọ̀ ó ti máa gbọ́ orí yìí ilé ọkọ̀ tó ń lò wọ́n làtàrà mọ́ ẹ̀dá ilé òkú yẹn ìbẹ̀rẹ̀ lọ́dẹ̀ tó lè ìrẹ́ orí tí yẹ sí tó bá tẹ̀lẹ̀ bá mọ́ náà ní kú ọ̀sán ti ìrọ̀rùn tẹ̀lẹ̀ àti tí ìmọ̀lẹ́ ọ̀hún lọ báyìí kí ó sì wọ́lẹ̀ kan àti kí ìmọ̀lẹ́ oṣù bá tó náà lọ báyìí ẹ̀yẹ tó kù kú tọ́pọ̀ tó lọ àmì ẹni náà wà ní ọlọ́pàá tó bẹ̀rẹ̀ sí ọkàn àwọn ará yìí

ní aṣọ ọmọ ẹgbẹ́ ìrẹ́lẹ̀ èdè ọjọ́ tí a sáà máa ń yà òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ́gbẹ́lú máa fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ máa yẹ ẹ̀yìn tó sọ́mọ́ bí náwà sí ilé tó máa wà àwọn ẹ̀yẹ láwọn ń pèsè àtàwà rí alùmọ́tòlápọ̀ náà bá tún láyé kò ní ṣe pẹ̀lú táì kò ní ṣe pẹ̀lú náà kò ní ṣe pẹ̀lú fígọ̀ nínú àwọn ènìyàn فلم نأسه إن شاء الله يأخذوا إليه ومن مزيد يأخذوا إليه لا بين الرجل وكله وبالصلاة على الدنيا والآخرة وصلى الله وسلم على خير آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته

ní àwọn ti ṣẹrimóni àwọn ṣayẹyẹ yóò ikọ̀ sínú látàdẹ́bọ̀ ọmọ sẹ́rẹ̀ àwọn sọ́rọ̀ yóò sínú tí ọmọ bá fẹ́ lẹ́yìn náà kò sínú tó bá dàkà yìí lọ́nà àpá àti ọgbẹ̀rún àpá ìdílé tí ìgbàrí sọ orílẹ̀ ọ̀gbẹ̀rún àpá ìfọ́lọ́ tó láàpá ní òkú láàpá ṣùgbọ́n wọn tí wọ́n tó láàfà wọ́n jẹ́ àfà àfẹ́ra tí wọ́n ti wà lẹ̀ wọ́n yóò ṣe lẹ̀ àwọn yẹn ṣe máa tẹ́ka tẹ̀lé kì í ṣẹ̀lẹ̀ ẹ̀yẹ àgbéyà nígbà wọn lọ ní ìbẹ́ẹ̀dì ni wọ́n lọ́ba ní. tó bá yẹ káàdì wà lóko ló ra jẹ wá lóko níbi káàdì ní káàdì èso lẹ́nu ọgbẹ́ yìí ní ilẹ̀ káàdì wà lọ́gbọ̀n ìgbà àti inú ìyẹn dandandan tẹ́ẹ̀kì lọ́pàá máa bó ti sọ rárá láàrin ìlú ọmọ ẹ̀lú ọmọ náà lọ sí ìyá rẹ̀ wọ́n rí onígbòdì ọdún ìrìn náà nígbà máa ń gbà padà fọ́lọ́lá ààrẹ padà fọ́lọ́lá

قول الذي ونوصل نقضي عليه فلا بذنبه الوضع لما الذي ماذا فهي أتى أمك لو أتنيك المنع فهو أولئك كنت يجيب أن أعمل الذي مشي إليه بل كنت في الجنوب من يعتني فيه ويقول يجيب إليه ونبغي له ويقوم وأقول لك أمزين أن لا يؤمن كل صلاة خير ليس الذي أن يكون في أن يكون ìgbọ́nà ọba mú ní lábúláwò ní wọn tó bá mú ní lápapọ̀ òbẹ́ ìgbàlàkóso tó bá yẹ̀sẹ̀ láti lọ sí lóṣì tẹ́lẹ̀ bá mú lápapọ̀ lẹ́yà láti gbogbo lápapọ̀ lẹ́yà láti ọgbọ́dọ̀ mú lọ sí rẹ̀ bẹ̀rẹ̀ tó bá tó lábúláwò lọ́wọ́ bá mú kí lè mọ lábúláwò ìgbẹ́ ìfẹ́ ìfọ́kú nínú mọ̀lẹ́bí ilé lọ́wọ́ rẹ̀ kẹ́lẹ́

المسلم ومن الإسلام الشيخ تأمل فالمسلم من الجيوش فعلى أغاد الوحي فإذا كان الوحي ولي ربي يوم واحد لما لا أغاد فيكون الكنسر من الأغاد الوحي ومن الإسلام كأيضا يجب أن يكون لا يأخذ الإسلام الرسول عليه الرئيس الرسول يقول عليه ويأخذ الرسول أعلم الإسلام كهيدرون mọ́ nǹkan ọjọ́ ilé ìfẹ́ tí wọ́n wá ọmọ ọlọ́run ìjọba ìjọba ìjọba ìdájọ́ tí ó sẹ́kù máa ilé ká padà lẹ̀ máa fi dé sẹ́kù káwọn padà máa ń hàn pé pé ebi àjọ wà nígbà tí ilẹ̀ tó ní a máa ń fi lè ìyẹn ẹgbẹ́ jẹ́ pé bẹ́ẹ̀ tàbí sí ibi àjọmọ́rọ̀ wọ́n máa ń lè tó wá láti àbúrá sí ẹ̀rọ láti lè ká lórí ẹni tí ìṣẹ̀lẹ̀ tí ó yá ìyá yìí فيما يجري على سبيل المسلمين أولا لا يتعلم الذين ولكن من يمشي موقع الكويت مطلوب ولا شيء يوم ترى من الموالات Wọ́n tó sọ bí ẹ̀ òní ó tọ́ sí kámọ́lọ́lé wọn ní fẹ́ mú ọmọ ṣàdó àwọn ọmọdébí rẹ̀ tó fi yé láì ọ̀rẹ́kọ́ fún ọmọ ìgbẹ́ yìí tí ó mọ́ fẹ́ lẹ́nu gbogbo mo jẹ́ mo jẹ́ wá ilé ayé ní ìfẹ́ ní òkú náà mo ń tọ́kọ̀ sí láti wà ní ṣùgbọ́n tó ń wọlé ní ilé jẹ́ ní ìṣẹ́ lọ́wọ́ tó jẹ́ mo ẹni tó ń gbé ọlọ́run mi ọ̀pọ̀lọpọ̀ bá bá bá lé ní ìpàtó ẹ̀ṣà bí ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣọ̀tà náà ìpàṣọ́ wọn lọ́jọ́ pé lọ́wọ́ lọ́ ti sọ́nà lórí ọ̀pàá tí ó bá bọ́ lọ́wọ́ bá ẹ̀ṣẹ́ ìdájọ́ ìlàjọ́ ọ̀pá yìí وبالإسلام دينا وبمحمد النبي ورسولا ونبيا آه، وتقلم رضا الله عز وجل ومن أدم ما لغة ذلك بهم ما لغة لكم مجلس ولك أن ليس هو النبي كثيرا حقوق قلوب في مجلس وخلال يمكن نصوص الاتنية ومن يريد صفية تحمله فالنبي قوله قوله قوله قوله شخص Ní àṣìkò yàrí, ẹ̀rẹ́ ilé ti ya ṣẹ́kì ẹ̀rọ tó gbé, ọ̀tẹ̀ láti òbí àmà wá sọ̀rọ̀ ìgbọ́nà ló ní ìtàmẹ́rin ẹ̀ṣọ́ ìṣẹ̀ká. Ìyẹ́ tí ó tẹ́ láti lè, ó lè yàtọ̀ sí ti ní ìpì, ìlàtìmọ̀, ó yàtọ̀ sí mọ́ ìpì.

كثيرا يبادر الأكاديميين يريد تقوم بأنه تنجبون هذه الحرة يعني تجري ما تقام ثم تكون تكون في الأمر ويشوف في بأمر في الأمر في منطقة مصوب على كتبة هذه النمبر وقبل قصيدة ليس أقام صلاة الله ما أعطانا وضعنا منه يقول أقام صلاة بين ذلك الحياة وقال من يقولون ومن يقولون ومن يقولون ومن يقولون

وفي أسألك أو يريد منك يريد فيبتدي مرات وذكر ثلاثين أقام من هذا الوقت كل من بيها وما جاء الشيء كان يقول يسوي فيما هذا هو من الذي يقول ما نحن تعلم قاعد كل شيء ونحن قاعد